إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وحكم ما بينهم èmi àdúgbò náà wà ní tí ọ̀dọ̀ sí nílẹ̀ aṣọ pé ojú òsì tó ṣẹlẹ̀ yẹn kò túbọ̀ sí pé ààrẹ ti sòsùn náà lórí àwọn ìtí ọ̀dọ̀ sí nílẹ̀ fa pé ẹ̀tọ́ bá ti ní nǹkan ìpamọ́ láàrin ọ̀tọ́lọ́run ọlọ́run àdìgbọ́lá yóò dá yóò ṣẹ́kù òbí ìbò níjọba ìyá náà ṣùgbọ́n ìtí ọ̀dọ̀ sí nílẹ̀ rárá tó àbí ó bí àdàbà rọ àbùlẹ̀ mú bá àwọn yẹn. láti bẹ̀rẹ̀ lọ́wọ́ kó sí ìṣesí ẹlẹ́gbẹ̀ta. Òdà ìjọ náà ṣe àdáfọ́ni fún mi ní rọrùn nípa ìṣe oṣẹ́ àti àwọn ìbànújẹ́ tí wọ́n ń ṣẹlẹ̀ ní ọjọ́ náà ọlọ́run sì bọ́ fún mi láti rí ibi ẹ̀sẹ̀ onídìóòtì. Nígbà tó jẹ́ pé àwọn káàkiri àtàwọn tó lọ́wọ́ bá fẹ́ bí àjẹ ọlọ́run bá lè fi ọlọ́run máa pẹ̀lú ẹ̀sẹ̀ wọn lójú táyé tí ó sì máa jẹ́ ìtìjú wọn lẹ́gbàá náà lọ sí ẹlẹ́ẹ̀sìsì ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní ìgbẹ́ náà wà nígbẹ́lá yọ sàmójúkú ẹ̀sẹ̀ fún àwọn ọkùnrin òdodo jọ náà tí wọ́n mọ̀ sí ìgbẹ́ náà wà nígbẹ́lá kò sàmójúkú fún àwọn. àwọn aṣọ nínú àwọn òkùnfà tí wọ́n fi máa ń sàmójúkú òkun yàn níbi ayé àti ìyá abẹ́mímọ́ mẹ́ta bẹ́ẹ̀ àìsàn ìgbà lọ sí ibi tó nìyẹn lọ ìgbẹ́wàá alákọ̀ọ́ta ní ìgbàlá òun náà ní pé ní ẹ̀ka ti fi ìbẹ̀rù ọlọ́run ìpàdé ọlọ́run ti ń bá ti ń bá ti ń bá sábà gbogbo wa lórí àdámọ̀ yẹ gbogbo tó bá ti fẹ́ ṣe yóò kó sí ọba gbọ́dọ̀ ń fẹ́ mu tó bá fẹ́ lóyún lẹ́ láì ṣe yóò wò pé sọ́ba tọ́lọ̀ bá fẹ́ mu so ó túmọ̀ ìlú rẹ̀ níbẹ̀ tọ́lọ̀ bá yẹ kí ọ̀dọ́ yọ̀ ọ̀sán lójú owó ìṣẹ̀lẹ̀ ẹlẹ́yìn méjì òun náà ní ìtì ìtúbá títọrọ àforíjì lọ́dọ̀ náà ní túbá òdodo tí má jẹ kó ẹ pé má jẹ kó túbá òun náà sì ní kéèyàn ọ̀rọ̀ tí ẹsẹ̀ rẹ̀ ọwọ́ akábà wọn lórí ẹ̀ ìgbà ó sì mọ ọmọ sí o ọmọ títí tóbi ọlọ́run àti gbígbá ìyàwó rẹ̀ ọwọ́ inú tọkàn tí tọkàn tára ó ṣàìsàn ẹ̀ẹ́dọ́ tó lójú ẹ̀ẹ́dọ́ tó lé lóríṣiríṣi tó bá ti yẹ kó mú mi yóò lólo ọlọ́ọ̀bà àlejò ọ̀la yóò torí àìsàn àmùsíbà tó ṣẹlẹ̀ sí mu yọ ọmọ mi pa ẹsẹ̀ rẹ̀ anibọsọlá náà àlùsọlá nínú àdìsí tí iná bùkárí wa sọ yìí rẹ ọsọ yìí pé máa yù sí olè mùsùlùmá ní nasọ̀bí wàlá kọsọ̀bí حتى شوكة يشابها إلا كفر الله بها من خطايا جرى صلى الله عليه وسلم مصيبة مصيبة àti ọ̀sẹ̀ ẹ̀sìn mùsùlùmí wọ́n jẹ́ wàhálà ni ìrìn àjò yẹ kó wọn tó sùn kí wọ́n bẹ̀ tẹ́lẹ̀ lọ́ba ti sọnù lọ́ba ti béèrè wàhálà náà ni dọ́yẹ kó fi ìṣẹ́jú márùn ṣe lọ́ba ti ṣẹ́jú mẹ́wàá ọ̀dọ́ lọ́ba tó kú ìṣẹ́jú lọ́ba tó kú wákàtí kan mùsíbà nìyẹn tí ń bá yẹn ló dẹ bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ́ gbé àléébù kan lọ́kọ́ sí lára tó sí bẹ̀rẹ̀ lẹ̀ ìbànújẹ́ kan lọ́sẹ̀lẹ̀ sí àkọlé kankan lọ́jà lójijì tí o ti fi ní ọmọ rẹ̀ tẹ́lẹ̀ òsínbà náà ni ìnira ọlọ́mọ ìbànújẹ́ ọlọ́mọ kódà tó ṣe ọlọ́sàsọ́lá rẹ̀ gbé láta aṣáwó káṣí ẹ̀sìn gbogbo ha tèèmọ́ ẹ̀gbọ́n tó bá gbọ́ lẹ́sẹ̀ ẹ̀gbọ́n tó gbọ́ àkọ́fẹ́ lọ́wọ́ sí ìlú ọ̀sẹ̀ máa lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ à bẹ́ẹ̀ ni o sì ọwọ́ sì tẹ̀lé. àdébùwọ̀ sábà bá àyè sábà sọ̀rọ̀ pé ó tún pé pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yẹ ọlọ́ọ̀bà ìgbọ́lá ìlà káfàrọ̀ lọ́wọ́ bí àmì àbáyà nínú ẹsẹ̀ mọ́mìnì ọlọ́ọ̀bà àríkùnrin ìyí olùgbọ́dọ̀ ọlọ́ọ̀ ni o gbọ́dọ̀ ọlọ́ọ̀ tọ́ ọlọ́ọ̀ tó tún pé mùsùlùmí àtúndé yìí ọlọ́ọ̀ tó parí kódà lọ́mọ rẹ bá fọ àwò rẹ oúnjẹ náà ló gbé fún ọ àtàwọ àtàmàlà gbogbo ẹ ọkọ òdìjẹ kankan mọ ìdìnnà ilé láì wà ní ìrọ̀ ọ àwọn ti àtàkùn àtàkùn àtàkùn ọlọ́dọ̀ ọmọ tó fi parẹ́ ní ẹsẹ̀ ìwádìí pé ọrọ̀ àti kara ike àwòkọ́ àwọn jẹjẹ àwòkọ́kọ́ lọ́wọ́ àti ọmọ kúbi yíyẹ tí ò lè dàgbà tí ò lè dàgbà mọ́ àjọ ọmọ ọ̀rọ̀ ló ń lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ó ti gbà yí pé ọlọ́run máa tó fi ṣe àtúntò ọ̀sẹ̀ ra tuntun lé òtí wọlé ẹ̀ẹ́dá náà tọ̀ wọ èso kan ìyẹn lọ́kà tọ́lá àwọn bàbá yẹn bẹ́ẹ̀ gbogbo ìdílé ilé ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ọ̀gbọ̀n ẹ̀gbẹ̀ ọlọ́mọṣẹ́ aláfẹ́sọ̀rọ̀ ilé ìtìjà ọ̀dẹ́ abẹ́ kó o ti gbà pé kò sí àwọn tó ti wá bọ́ ni ó lè tọ̀nà tó parẹ́ kó o nínú ẹ̀sẹ̀ rẹ tọ́lọ̀ dáàbò kọ́ ọ èyí tọ́lọ̀ bá fọwọ́ wa lù sí bá tọ́lọ̀ kó má lù lórí ẹ̀ o ẹ̀ tí ó dàgbára lọ́dún yóò ṣe wá o tí ó gba imáàlì lọ́wọ́ wa lọ́dún yóò ṣe wá o kò láti tóbi ọlọ́wọ́ láàbù rẹ̀. ẹlẹ́ẹ̀kanu ní tọ́lọ̀ bá lè fi láti máa ń pa ẹ̀jẹ̀ rẹ̀ òun náà ni iṣẹ́ ẹni téèyàn náà ṣe ń torí òkú nínú ẹ̀ onímọ̀ ọlọ́run oríjì nínú ẹ̀ kọ́ ọ̀ka kúrú wà láwùjọ àdùn àbíkọ́ ọ̀ka ayà ọ̀rọ̀ onírè ọlọ́run irú ládá tí ń rí bẹ́ẹ̀ bá ń fún ọ ní sọ pé ládá tó rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ òwò nìyẹn kọ́ sọ pé ládá tó rí bẹ́ẹ̀ ṣé ìwọ́n wá sí ìdí ládá gẹ́gẹ́ tó etí máa ń bá lè fi sọ ọlọ́ọ̀ni irú ládá tó rí bẹ́ẹ̀ kọ́nà òun fún ọmọ ìkọ̀ sàdúrà nù kò sí dọ́kítà pẹ̀lú kíkà lọ́kà náà irú ládá tó rí bẹ́ẹ̀ kọ́nà òun fún ọlọ́kọ̀ wá gbàdúrà rẹ̀ irú ládá tó rí bẹ́ẹ̀ yọ wà àìpé òkúri òkú bẹ wá ká yàtí abẹ wá ká bẹ wá sọ fúlá àlẹ fúlá yà bẹ lọ sọ ọ̀rọ̀ sẹ ìwọtọ wà láàyè lórí ìkùrán tọba wá àná tọba yóò wọ náà kú ládàbí rí bẹ bá tó bá sàmì kù bẹ́ẹ̀ náà ni àwọn àti ilé òkú tó ṣe lẹlẹ bíi sàrà àtúntì ṣe ọwọ́ àwọn sùn sùn sùn sùn ọwọ́ àwọn gbé àwọn sára àwọn òṣèlú ẹni tó bá tẹ̀ tán ó sì máa lo nǹkan lẹ́yìn ọwọ́ àlọ́ sí ìtàn báyìí. irú ẹni bẹ́ẹ̀ ló bá kẹ́ bá ti lò lábẹ́ ọ̀nà ọ̀la. ọ̀wá sí tí òkúlẹ̀ jàmbá ní ẹ̀rọ láíláí tó tó ìgbà tí èèyàn kọ́ pọ̀ wá láyé tó máa fi kọ́ yẹn. torí ló kú pàtàkùn náà bá transfer rẹ̀ tẹ́ tó fi kọ́ tó náà fi kọ́ yẹn ó yẹ nìkan mọ̀ kọ́ òun kó yẹn méjì èèyàn méjì òkú pé yẹn mẹ́rin èèyàn mẹ́rin pé yẹn mẹ́jọ bọ́lá ti pọ̀ sí táyìkì àbọ̀ lọ́wọ́ dé lọ́wọ́ ọjà àbàkẹ́ kọlọ́dà kọlọ́dà ọ̀làdà rẹ̀ lọ́la ti tóbi ọlọ́wọ́ láàrin kó sọ wáyé ní mímọ́ tó lè kọ́ yìí lọ́la ti tóbi ọlọ́wọ́ sí gbàyè lọ́la pọ̀. ẹ̀bẹ́ náà sì ni ìgbẹ́ ṣíṣe tí àwọn ẹni ọlọ́wọ́ sì wájú ọlọ́wọ́ láwùjọ àdúgbò sọ́dọ̀ láàrin sọ́dọ̀ àdúrà tá a bá náà yọ ọmọ ilé ìpè fún ẹni yẹn wájú ọlọ́run. ọlọ́run bá yẹn sọ̀rọ̀ ní Qur'an lẹ́yìn bá tó ti sí ẹni fún àwọn ọmọ àjòlú àjà sọ̀rọ̀ àwọn ará Mẹ́dínà àwọn ará mọ́tàkì lọ́ba ọlálejò tó sì sọ tí ọlẹ́tọ̀ọ́ tọ́ ẹ̀kú ọmọ wílẹ̀ yìí wọn. àti pé ẹgbẹ́ àwọn tí wọ́n bá wálé ní wọn tí èsì sàbí náà pé wọ́n máa ṣe bí ọ̀dà ìdí àmà ọlọ́ba sọ ibi lọ́rọ̀ sọ̀rọ̀ tùrọ̀tù àṣẹ ayàtẹ̀wà. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا إلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ọlọ́ni wá lẹ́ ilé dá òkùnkùn tó àdéhùn àwọn tí wọ́n wálé ní àwọn àwọn àwọn tí wọ́n wálé ní àwọn sàbí wọ́n máa sọ pé yẹ̀kú olùrọ̀ gbà lórí lánà wọ́n máa sọ pé ọlọ́run sàmúlùkù òkú wa wálé ní sọ wà á ní àlẹ́rí náà lórí ìmọ̀ àtàwọn àtàwọn ọmọ ìyá wa ní àti sáájú wa pẹ̀lú ìmọ̀ àwọn àǹsọ́rì wọ́n máa ṣàdúrà fún ọmọ àdìrú káwọn ní ẹ̀kọ́ ṣàdúrà nígbà lórí. àwọn olóbi lọ ọ̀dọ́ ọlọ́run wọn kọ́nà kó ṣàmójútó wọn. bẹ́ẹ̀ náà ni àwọn àṣọ àṣàmọ̀ àdìrú wọ́n máa ṣàdúrà fún àwọn tí wọ́n àbí tí òkú tún náà tó kẹ́ lọ wọ́n sọ pé rọ́ọ̀rù bá ti tó tèmi lánàá والإخوان الذين سبقونا بالإيمان أتي أمر يا واكن ساد وقلوب ولا تجعل lánàá ìrẹ ọ̀nà lọ́ọ̀tì àdìẹ ọ̀nà kankan síwájú mi nípa àwọn ọmọ ìyá wa yìí lélẹ̀ ìnà àmàlù fáwọn tó yẹ kí wọ́n gbà kó dodo wọ́jà aláàjì ọ̀kan kẹ̀kẹ́ sí wọn ẹlòmíì àdìẹ ọ̀kan fún yọmọ ní sí ẹ̀dìgbé yọba máa bẹ àbẹ́yẹ wà ọ̀bẹ́yẹ wà tó lọ sí bí àjẹ lọ́wọ́ ìta ọ̀dà ẹ má ti torí yé má ní ẹ̀ẹ́ fi lẹ̀ fún ẹ̀ṣíà ìpè ọlọ́run tọ́ bá wù ú ẹsẹ̀ ní ìtọ́já tí ò jẹ́ bọ́lú tọ́ba wo ló àforíjì tọ́ba wo àbí tọ́ba wo àbí lápá kan àforíjì àbá kan tọ́ba wo fẹ́ràn dá kó sàmójú kó wà. wàdà àtẹ̀jẹ́ alẹ́bí ìgbòho omi ìsàndínláàmì ìlẹ̀rí náà àmọ́nù ìrọ́nà àdéhùn ọdún náà síwájú ẹ̀mí lórí àwọn ìyẹn wa tó dé wọ́n ní ìmọ̀ ربنا إنك أنت إنك رؤوف رحيم إذا لم يلعنوا كانوا رقوا هذا رحمة هذا رحمة ثم كان عن مولانا níbi tá a sọ yìí ọkọ wa ní ẹ̀kọ́ àdúrà ẹ̀kọ́ àdúrà náà ní pé ó sì ń lọ ààrẹ ara rẹ lọ́kọ̀ tìtìwájú kò tó wá sí mẹ́rin kúrò lówó àdúrà wa wà mẹ́rin wọ́tọ̀ fẹ́ sàdúrà tó yẹ kó ọkọ̀ sí fúnra rẹ kó tó so fẹ́ nìkejì nígbà wá sí ajẹ́pẹ́ wá àdúrà lọ́gbà ajẹ́pẹ́ ó sì lọ́ọ̀mà sàdúrà òkú tó ní ìdí tiẹ̀ mọ́ àdàbí láì wọ́n sọ fún tiẹ̀ fún. iná lọ́pọ̀lọpọ̀ ọmọ ilé ìlú ẹ̀kọ́ àdúrà nígbà tí wọ́n sàdúrà bóyá ó ti bá ìdúró ó ní owó ẹ̀kọ́ wọn gbọ̀ wá ọmọ ọmọ gbọ̀ sóbi olùjọ́ gbọ̀ yìí aládùúgbà yẹn ní ìjọ wọn gbọ̀. ṣùgbọ́n ọmọ tó bí ó pa òkú tó bẹ fún ọ ìkànnì méjèèjì àti ojúlójú kókó ojúlójú kókó olówó lọ́jọ́ àbọ̀ ọmọ bẹ́ẹ̀ náà lọ o ti ní owó mọ́tò wa ẹ̀ owó mọ́yà dìde owó mọ́sẹ̀ kìíní kan owó àkúrẹ́ lọ́jọ́ ti bàbá ọmọ lọ ó yìí ń gbà mọ́ra wọn ọlọ́kọ́ sàkúrọ̀ rọ̀. àdàbí wọ́sán ọ̀la àìwọ̀sán láàbà ní ti máa mú sí gbọ́ àwọn sọ yìí rẹ̀ ọ̀sọ̀ yìí pé ìdá máa ìsá ìdá máa tàlẹ̀ ilá ní sọ́dọ̀tà ti ń daríyà àfi níbi sàrà àkóso káàpà si ẹ̀sìn tó wà lẹ́ tí ò tí ì kàn. tó daríyà yẹn tí bá ń sàn ẹ̀mí omi tí ń sàn lọ bẹ́ẹ̀ ni ní jẹ́ daríyà yẹn sotó o ṣe kalẹ̀ mọ́sálásí lọ́kọ́ ni àbí ọ̀pá téèkì bẹ́ẹ̀ wọ́n náà ní owó bẹ́ẹ̀ náà fi sí àwọn ìwà sàfàní ẹ̀ lọ. sọ àbí fáànù lọ́rọ̀ abẹ́ ni àbí àwọn akẹ́kọ̀ọ́ ló gbìyànjú bí kò fẹ́ kó ṣe rọrùn wọn ni. Eh, àdúgbòrán lọ́ra lọ́ra báwọn yẹn fẹ́ lókùú gba tí ẹ bá ti ń lò tí ẹ ń sàfà níbẹ̀ ọ̀rùn ọ̀gbàládà lọ àwọn ẹlẹ́ni yìí ò lọ́tọ̀ bí ẹ àbí ìmọ̀ tó ṣe pé àwọn yẹn fi ń sàfà ní lẹ́yìn ìgbà tó kú tán àwọn ọ̀nàdé ń sọ ẹ̀ ní iye ìlú rẹ̀ àbí ọmọ rẹ̀ ti sàdúrà fún kódà àwọn afáàlú ẹbí ṣe má jẹ àbí kọ́ ni yóò ti máa balá dáná ọba tún wá fi kún ìní àdúrà lọ́sẹ̀ tó wà wọ́n ṣe kọ́nà náà gbogbo ẹ̀ lọ́dọ̀ ṣe lọ́rùn wa. téèyàn ó sì bí ní sálàkà járíà èsì tọ́kọ̀ èsì tọ́kọ̀ gbogbo ní ìyẹ́dínlẹ̀ ìwòsàn èsì tọ́kọ̀ rà kódà bó o ṣe nìkan ọ̀ka gbẹ̀ bá ti gbọdọ̀ dé àwọn ọ̀tẹ̀jọ dáhùn ẹ̀jọ sí sálàkà járíà gbogbo ìgbà yóò ti ẹ Eh, ẹlẹ́ẹ̀kẹ́ ìlọ́lá kọ́ yẹn ẹlẹ́ẹ̀ka ọ̀hún abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni nínú tọ́lọ̀ ọ̀bàdìjọ́lá tí máa fi ń mójú kó wọ ẹ̀dá nípa ẹ̀sẹ̀ rẹ̀ òun náà ni ìdílé ti bẹ nù sàárè ẹlòmíì bẹ ojú olóògbé ti náà sàárè mómi ní náà ọlọ́run bọ́ wá sí kàfá òdíjú wa ọgbàdà ìdíyàmọ̀ tí wàá jẹ́ náà yọ̀ wọn lọ so ọlọ́dà àti ìdílé àdìyàmọ̀ àti ní àlàyé tó ń gbà ẹ̀jẹ̀ kọ́tẹ́ bọ́lá gbogbo ọlọ́wọ́ rà mọ́. ẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ìbẹ̀wò òdèdè oríṣiríṣi ti bẹ́ẹ̀ ní ọ̀lẹ́ ìyá ẹni orí orí bẹ́ẹ̀ yóò lù wà bá bẹ́ẹ̀ kò sì ní ìlú bá nà lọ. ẹ kò ní jẹ́ bí ọ̀wọ́ àpẹẹrẹ ọlọ́ọ̀bá ìgbàlá yóò fún wọn abẹ́ ìtorí láti fi àmọ́ yóò fi ṣe tó ka ẹsẹ̀ rẹ̀ fún ẹ ọkùnrin wà fún ìkó. bẹ́ẹ̀ náà sì ni yọ wàhálà kò ní kó lè jẹ́ kó wàhálà ti níbi ìṣirò ní ẹsẹ̀ méjìlá ogójì méjì ẹ ẹtí ìtì ẹtọ́ jẹ́ káàbì wo ní ìṣirò lọ́dà ó ti pé ìlọ yẹn pẹ̀lú kúkú rẹ̀ wọ́n máa kó àwọn ìlọ náà gbọ́n mọ́ mi nílò ní ìṣirò àwọn mọ́ mi tó wá ìṣirò àwọn kan bẹ̀rẹ̀ ó sì ìṣirò rẹ̀ ní ilé ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ẹbí tọ́wọ́ sí ní kọ́rọ̀ àdúgbò ní ìwà mọ́mí ẹ̀yà àgbàlagbà <laughs> kọ́bọ̀ ju kọ́bọ̀ lọ tó bí bí kọ́bọ̀ sí bí kọ́bọ̀ bí kọ́bọ̀ sí di náì di náì ju kọ́bọ̀ alẹ́ kọ́ ní ìgbà wa <laughs> yóò sùúrù rẹ̀ bóyá ní one thousand rẹ̀ bóyá sí bóyá sí di one hundred thousand mọ́ọ́dọ́ one hundred thousand bóyá sí di one million bóyá one million rẹ̀ bóyá sí di one million mọ́ọ́dọ́ ó sùúrù rẹ̀ wájú ọlọ́ bí ọba ti sùúrù ojú ọ̀gá aláta wàhálà àti náà ọwọ́ kọ́ dáyé ní òṣèlú ìgbà mi ò èèyàn bẹ̀rẹ̀ lè dúró tọ̀ náà ṣe ìdúta fún tí ẹ máa ń lọ sí ẹ máa lọ rí nígbà tí èèyàn bá wáyé lọ tí ẹ máa wò kí nípa máa wò kí tí náà ọlọ́dọ̀ àkọ́kọ́ sàlùwà wọ́n lè ṣòro wọ́n lè láti fi àmọ́. ìran kejì ìṣirò wọn àbájáde lásán ni wọ́n kọ̀ àbọ̀ àmọ́ àbájáde ìrọ̀lọ́ ọkùnrin lásán tó kọ́nà kò sì ti wá bẹ́ẹ̀ o ó lè fi kàfá àwọn òbí níbi ẹsẹ̀ rẹ̀. ẹ ẹlẹ́ẹ̀kejì lọ́nà ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹjọ àbújá ní hawaii hawa nọlá so ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ẹ ìpẹ́sísí tí ọ̀sẹ̀ níbi ọ̀dẹ ìyá àná ìwọ̀sán ọ̀la ìwọ̀sán náà nínú ọ̀gá tí ó sì pẹ̀lú àwọn kan náà ló ń rìn ní yàtọ̀ sí ìpè àkọ́kọ́ ilé gbọ́dọ̀ ń ṣe ìdájọ́ yóò tún sí pẹ̀lú ọlọ́run dákúmọ́ dáhùn èyí yìí fún ọwọ́ nínú ọlọ́run ọlọ́run bẹ̀rẹ̀ gbà bẹ̀rẹ̀ lórí àwọn ènìyàn. àmì oṣù tó wọ́n lórí ọlọ́run tó sàdé sọ́sà ní oṣù lọ sí pé wọn tó wọ́n lọ nígbà tí wọn náà tó sàmójúkò kan tó wà ìdá náà nínú àwọn àdúgbò sí ọlọ́run náà ìṣọ́nà àìsọ́nà àti àwọn kọ̀ọ̀kan tó lọ́ọ̀rọ̀ nínú àwọn ọmọ òun náà àwọn tó ti wọn hábọ̀rọ̀ náà sórí bẹ́ẹ̀ bó ṣe wà nínú ọ̀rọ̀ àti ìwọ sọ̀rọ̀ lọ àti sọ̀rọ̀. ọjà ẹlẹ́ẹ̀kẹsàn rẹ̀ òun náà ni àánú ọlọ́run fúnra ara rẹ̀ tí ó kú bẹ́ẹ̀ dání la tí ó sàmójú ẹ ló ṣe wà náà àti sàmójú sọ̀rọ̀ lọ àti sọ̀rọ̀ náà ilé ẹlòmíì àwọn sọ̀rọ̀ mi tí ó bọ̀ sínú ìlú ọlọ́run tọ́lọ́ ẹnu mi ọsọrọ yóò sì sọjà ìyẹn tí ó kù sínú ẹjọ́ ọ̀sẹ̀ bọ̀ kò sẹ́nu ẹjọ́ lórí ẹ̀kọ́ yóò tó wá dá ìdí àmà kò ní sèṣi ló sẹ́yìn kan yọmọ lọ sínú àjẹnà ẹnu mi sì ń bẹ ọ̀rọ̀ náà ni ọsọ kọ́nà ó sọ pé eléyìí èrò náà ni kọ́nà ò ní sàkóso kò ká máa sọ ká bá sọ má ti kàn ọ̀rọ̀ tọ́lọ́ ẹ̀ tó bá ti kàn ọ̀rọ̀ tọ́lọ́ ká máa sọ ká bá sọ nígbà ìdíjẹ́ náà àṣà kò tẹ̀lé ká fún wa lẹ́yìn kọ́ báyọ̀ sí ṣé o ti kọ́ lọ́sàkóso ọ̀yà máa tún bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tó kà ń kó. ọmọ ọrọ̀ kúkà gbẹdọ̀ ńlá ilé àdáni ilé àbí ilé. ọlọ́ọ̀bá rẹ kì í ṣe àbòsí sí ẹ̀dá kankan lójú lọ́wọ́. nítorí ọ̀sẹ̀lẹ̀ ṣe máa ní ọ́ kí ni ọ́ bóòlù sí ẹ́ bóòlù tẹ́lẹ̀ ọlọ́run kò sí kò sí gbà tó wá ṣẹlẹ̀ ìpínlẹ̀ rẹ̀ mẹ́ wà máa sọ ọ́ bàbá mi mú sí gbàgbé tó ti wá sọ̀rọ̀ èyí ó wọ́n ṣẹlẹ̀ sí nínú mùsíbà ọwọ́ ilé ìfà àbá ní àtúndì ẹ̀wò dáadáa nínú ẹ̀sẹ̀ tó ṣẹ wọ́n yá sọ kẹ́sì èyí tó pọ̀ jù lọ́nà tó mójú tó fi ọ̀pọ̀lọpọ̀ ni tó bá jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ́nà tó fi wá ni bóyá ní ká bóyá lè ní olè omi mú lórí ilẹ̀ ẹ̀ ọlọ́dà má fi ẹ̀ṣẹ̀ wa má fi fi wá o ọ̀la ti tóbi ọlọ́run kọ́lá rẹ̀ eléyìí ní ìtọ́ pàtàkì nínú bẹ́ẹ̀ la ti fi sisi ẹlẹ́ẹ̀kẹ́ sẹ́gbẹ̀ẹ́ lọ ọlọ́ọ̀bá àdìgbọ́lá yọ sàmójúkó fún àwọn fún mi lè wò òní ju wọ́n lè lẹ́sẹ̀ wọn kò sì ní lójú tí wọn lójú àwọn ìjọ ìlú náà àti àwọn ìyẹn ìlú ọlọ́ọ̀kọ́ pàwọ́ sínú wọn àtọ́lá àti ìlú náà láàbẹ̀. nínú sisi ẹlẹ́ẹ̀kárùn tí ọmọ rẹ fún àwọn ọmọbìnrin òdodo níjú ẹ̀sán yìí wọ́n á lè jẹ́ ọmọ ìdí ìtọ́jú ọlọ́ọ̀bá tó ṣe tó bá wù وذلك قوم الذين يعدلون في الحكم وأهليهم وما ولوا على منابر من نور يوم القيامة. àwọn tó ṣe pé ọlọ́run ṣe wọ́n ní ọ̀gá níbi ayé wọ́n sì ṣe déédéé. ìdí èsì ẹ̀tọ́ wọn kò dùn mẹ́rin ẹgbẹ́ ẹlẹ́tọ̀ọ́ wọn fún un. bẹ́ẹ̀ náà sì ni ẹ̀tọ́ náà ṣe ló dájọ́ ó sì ní ṣe déédéé ọ̀n sọ̀rọ̀ òdodo ọ̀gbá ẹ̀kú jẹ́ bí sẹ́wọ̀n fi ṣe dáa tó báwo ni wá sí ń lò náà ní náà ní náà ní kúrẹ́ wẹ́sì báyìí kí ni tó burú káwọn ìbí jẹ́ ọmọ ìjà mẹ́ta mẹ́rin kó o sì parí ìjà láàrin wọn kó wọ́n sì wàhálà kó jẹ́ kó o fi gbọ̀rọ̀ lọ́sàn-án bẹ̀ ṣùgbọ́n irọ́ ni wọ́n máa ń wọ́n ti pàṣẹ nǹkan náà àwọn náà wọ́n ìdùnnú asòfin àwọn náà wọ́n ti gbé wí wọ́n ti gbé rí tẹ́tù gbogbo ẹ̀ bẹ̀rù ọlọ́run ti tó ọlọ́kọ́sà lọ́wọ́ ìjọba ìjọba ilé ìtọ́kasì nígbà tí ìpè tá a ti lọ lé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ fún gbígbé náà wà mí tí ìbá ti pé agbára òṣèlú ó ju agbára òmíràn abẹ́ wọn gbogbo ẹ̀ nínú nígbà wo pé ìwé ẹ̀kọ́ bá láti ara wọn ni wọ́n dùn àwọn lọ ṣùgbọ́n ilẹ̀ ìdílé àwọn ìdílé àwọn yẹn agbára òṣèlú ó ju agbára òmíràn nínú àdìsí tó wà lọ sọ yóò fún ẹ àwọn ìdílé yẹn ti ń ti dé nílẹ̀ tọ́lọ̀ fún mọ́jọ́ ọ̀gá ọlọ́run bá àlejòlá bí ó ṣe mẹ́ńbà fún ọjọ́ ọ̀dà ìyá kéṣe bá ìfẹ́lọ́ àti ìjọba tẹ́lá níta ìfẹ́ àwọn ta ti ṣẹjọ́ náà bí màá ń ṣe máa ń ní mẹ́ńbà ìgbàlẹ̀ àwọn náà wà ní mẹ́ńbà lọ́kọ̀ kẹ́kẹ́ mi lọ mẹ́ńbà ni ẹ gbogbo wà fún ìmọ̀lẹ̀ gbogbo wà fún ìmọ̀lẹ̀ ẹ ti lọ́kọ̀ àwọn ilé a àwọn èèyàn láyé wọn nígbà tí wọ́n wà ní ayé òun déédéé ni wọ́n òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àìwọ̀sọ̀rọ̀ ṣe pé iná ìmọ̀kọ́sí ti iná iná láì aláàmọ̀nà abẹ́rẹ́ náà ayẹ̀mí rahman azọ̀wọ̀jẹ́ kéńtà ayẹ̀lẹ́ ìyẹ̀mí alẹ́rìn náà yà àdìdó náà fi yọ̀kùnrin wà àdìrí kọ́mọ wẹ́ndàwó. òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àìwọ̀sọ̀rọ̀ ṣe pé àwọn tí wọ́n jẹ́ onídéédé gbàtọ́ bá tó bẹ̀rẹ̀ ọlọ́run láì kìí àyè tí ó dùn sí lọ́tọ̀ pẹ̀lú ìmọ̀lẹ̀ gbogbo ọ̀kẹ́ ẹ wọ̀ nù wọn ẹ wọ sí wọn ẹ wọ adùn wọn ẹ wọ ẹni wọn ìmọ̀lẹ̀ tí wọn máa kàn tí ó dà yàtọ̀ wọn sì wà ní ọwọ́ ọ̀tún ọlọ́run gbogbo ọ̀tún ọlọ́run iná sì ni iná ni gbogbo ọwọ́ ọlọ́run méjèèjì náà ni ọ̀tún nípa bí tòṣàmù ti sọ àwọn wo ni àwọn èèyàn tó ṣe é gbé yàtìlú nàfẹ́ mímì níbi ìdájọ́ wọn tí wọ́n bá ti wọ́n máa ṣe déédéé bẹ́ẹ̀ wọ́n àdéhìí fábílì wọn náà wọ́n ṣe déédéé níbẹ̀ ẹlòmíì yọ ọmọ rẹ̀ yàwó lè jẹ́ lọ́mí tí ọba ti tẹ̀lé àti tó wáyé wa tẹ̀ díẹ̀ bí ọ̀jẹ̀ kan náà ṣe kó bẹ nọ́mà ni kọjá tí ó tutù lẹ́jọ́ ọkùnrin tó bá fẹ́ wúlé ọkọ lọ́wọ́ wọn ká máa tó nìyí ká máa rẹ̀ wọn jẹ́ eléyìí ọ̀dà torí ẹ̀ láti àti ìsíwájú tó lè gbé nínú tó dáa lù fámìlì tó dáa lù èyí ò gbogbo ẹ̀dá àbójú bá sàrò sí o sàrò kú òkun mi o o ti ní fílìm pé ìwọ náà kọ ọ̀fẹ́ rẹ nìyẹn ṣùgbọ́n ọmọ àtọ́ra àbójú lọ́dọ̀ wọn ọmọ sàmójúkò báwọn náà ní kálukú òkúra yìí lọ́dọ̀ àbúrò wà náà jẹ mọ̀tọ́ wá jókòó ilé ń wọ̀jẹ́ tó wọlọ́kọ́ èyí sàbòsí rárá a ọ̀tàn rẹ jẹ tọ́ba fẹ́ mọ́ tọ́ ọmọ sáà ẹ̀ nìkan tọ́jú omi ránṣíjáwó rẹ ni èmi wọ́n máa ń ṣe déédéé níbi tọ́nà àdìjọ́lá tó bá mú ọdẹ ọ̀gá ilé lórí tọ́nà dàmú tó já máa ṣe déédéé o náà láti kó ìgbẹ́ ká tọ́nà tó sàn kó wọ ọ̀la àti tó wẹ ọlọ́run náà. ẹ ipò ẹlẹ́ẹ̀kẹfà nínú sí tọ́nà àdìjọ́lá tí ó sì fún àwọn ọmọ mi lódodo ó náà ní mọ̀mọ́ máa ń ká sọ ní ṣúra láti wọ́n lọ́rọ̀ rẹ̀ ẹ̀ tí ó gbé àwọn tí wọn dúró ọ̀nà ọlọ́run tí ó gbé wọn sí àwọn tó ní gbà wọn jagun ẹ̀sìn iná ẹ̀ mọ́ àbáwọn ti rí pé wọ́n ń sọ̀rọ̀ tẹ̀lé àwọn tí wọn jagun jagun wọn ní káwọn tó gbóbi kan wọn kì í pẹ̀lú ọ̀gá ọ̀gá báwọn ló ti dì àtẹ̀yìn àwọn tí wọn wá wà bẹ́ẹ̀ tí wọn rotate ẹ̀ láàrin ara wọn wọn bẹ́ẹ̀ ní wọn tó papòdà àwọn tí wọn bá papòdà yẹn ipò àwọn ọ̀tọ̀ lọ́dọ̀ hadith wa ọkùnrin ọ̀ṣunà ìtẹ̀lẹ̀dì àti ìgbìmọ̀ọ́dà ìmáàmù tẹ̀lẹ̀dì lọ sí ha àgbà àbí ìtòsàn ní ìmọ̀ọ́dàrí hadith yẹn hadith kan fẹsẹ̀ rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ẹ̀ nìkan bá àwọn sàmì náà wọ́n ti gbà wá òun náà ní àlùmẹ̀dá olùmọ̀ àdìtẹ́lẹ̀ ọ̀sọ̀ pé òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàrin òṣìṣẹ́ àti pé ìṣẹ̀lẹ̀ ìdẹ́ nígbà máa mi sí òṣìṣẹ́ àwọn yóò sì oríṣi ìtọ́lẹ́fà. alákọ̀ọ́kọ́ yóò tó tọ́lu lábó fi awúgbàlè ló dàgbà dọ́gba. ọwọ́ wípé wọ́n pa sójú ọ̀nà lọ́wọ́ báyìí ojú ẹsẹ̀ ní wọ́n sàmúlò owó ẹsẹ̀ yìí ti lọ́nu. wàyà àkàdà òun lè dáná yọ wà lẹ́yìn tó ti kú lóòótọ́ ní ayé yóò sì máa rí àyè rẹ̀ tí ó gbé sínú àgbẹ̀ náà ọlọ́run fi hàn. wà wàyà àrùn wàlìjà òní àdáàlì kọ́bù ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò sọ kó o lọ sí ìdílé sáré ọwọ́ káwé àdàbí tí ó jẹ kọ́kọ́ yọ ẹ̀rọ ọ̀bẹ ìlú ọlọ́run lọ ọ̀bẹ lórí ẹ̀ ìbéèrè tí ẹ bá ń bílé rẹ̀ ọmọ dáhùn ní kíákíá yóò sì máa rí wí. wọ̀nyá amáhùn náà ní fásitì àgbà ẹlẹ́ẹ̀kẹrin gbàgbọ́ báyà tó wà nílé pé kílọ̀sẹ̀lẹ̀ kílọ̀sẹ̀lẹ̀ àbí pàṣẹ bá pè pé ìṣirò ìṣirò yá wá sí tiẹ̀ ọlọ́run yóò fún ọkọ̀ kàbàlẹ̀ fún mẹ́ òṣìṣẹ́bẹ̀rẹ̀ wà yóò dọ́wọ́ alára sí ní táájú táájú ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ lórí yẹn ẹlẹ́ẹ̀kẹ́ àwọn ọlọ́run bá lè jọlá yọ adéhùn adé ìfarabalẹ̀ yẹn kọjá bí wọ́n ṣe látara yá ta tó jẹ́ oníkèkújẹ kí ẹ máa ń múnà rẹ̀ ní àkójú rẹ̀ mẹ́nira ẹ̀rọ mìíràn lórí ọ̀rọ̀ yìí à so òkúta yẹn tí wọ́n fi fún adé wọ́n fi iṣẹ́ ìdájọ́ jọ ó lo ojú ilé ayé àti ní mẹ́mẹ́ lọ tàbá ní ká wò ẹlẹ́ẹ̀kejì tọ́parí ẹ̀ wàá ìṣòro wọ́n ti ní ṣe wọ́n sọ̀rọ̀ ní ìdájọ́ ìdájọ́ mìíràn tó rò yìí nínú àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yinjú ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ tó ń báyìí wọ́n jẹ́ kéékèèjì kan náà wọ́n lọ wà tọ́jú bí wá ti jura wọn lọ bẹ́ẹ̀ náà ni wa ó sì máa ó lè mọ ẹni táwọn àìsàn ló rí wa èyí fẹ́ràn gbogbo wọn jọ wa orí ẹwà fẹ́ràn gbogbo wọn jọ wa nínú ọmọdé ẹlẹ́jọ́ ẹgbẹ́ yàtọ̀ sí ìtòmí ilé ayé ọlọ́wà ni wọ́n fi sẹ́wọ́n ti tu tí wọ́n wà pẹ̀lú ẹ̀ lọ́dún lóṣù tí wọ́n jọ máa gbé bàjẹ́ náà wọ́n ṣàtúnṣe bí sábẹ́lì náà ní àkọ́rí mi ọlọ́run ó sì gba ìgbẹ́ rẹ̀ lórí sẹ́wọ́ntì nínú àwọn fámìlì rẹ̀ tó bá sì gbẹ̀ fún àwọn ọmọbìnrin rẹ̀ kò fẹ́ wọlé náà gbígbẹ ọlọ́pàá sójú ọ̀nà ọlọ́run sọ̀tọ́rọ̀ ọ̀dà kò ṣe bá wa náà ọ̀dà àti ìbẹ̀rẹ̀ ọlọ́run náà bẹ̀rẹ̀. nínú sọ̀rọ̀ ìbùkárí látọ̀dọ̀ àbúrò rírà ọlọ́run yọ sí ó ní òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àìsàn náà pé wọ́n lé ní nọ́ọ̀sì ìbílẹ̀ láàyò wàrí ìfọ̀lẹ́sẹ̀ nígbà wọn sì fáwọn tó lójú ọ̀nà lọ́wọ́ ni ẹ̀ kò sí ọlọ́sọ̀rọ̀ àìsàn ṣe pé òun fi ọlọ́run tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ dúkúra kò sí ẹni kan tí wọ́n sá lọ́bẹ̀ wọ́tọ̀ bọ́lá lọ́wọ́ nígbà láyé kàlámù láyé kàlámù lọ́wọ́ láyé kàlámù lọ́wọ́ kò sí ẹni kan tí wọ́n sá lọ́bẹ̀ ló sì mọ iye ìyẹn tí wọ́n sá lójú ọ̀nà tiẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ àmì tí ọlọ́run ọlọ́run sì lóye ìyẹn tí wọ́n sà lọ́bẹ̀ gbogbo ọ̀nà tọ́lọ̀ tó ti mẹ́sẹ̀ wá tí wọ́n ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ dá àyẹ̀wò rẹ̀ kì í yá ti àdáwò rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ̀ ní ìwòrẹ̀ tó fèsì lóde yóò da ìyá wọn tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tí wọ́n sá náà ló ṣe nílá ìyá wọn. ṣùgbọ́n ẹ máa rí àwọ̀ ẹ̀jẹ̀ lára ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n òun jọ máa jáde fún ọ̀rọ̀ tó tọ́ka kù lábẹ́ ó sì wà níbi aṣọ aṣọ ìkram anábì ọsán ọlá àti ọsán sọ pé aṣọ ìram rẹ ọsán ẹni kẹrin ìlú kẹrin sí torí tí ọlọ́run àdúgbò bẹ̀rẹ̀ kí á mà yóò di ọlọ́run tẹ ìdílé pẹ̀lú aṣọ ìram yẹn yóò sì máa sọ pé làbẹ̀rẹ̀ kẹlá mọ́ làbẹ̀rẹ̀ làbẹ̀rẹ̀ kẹlá ṣẹlẹ̀ kẹlá kẹlá bẹ̀rẹ̀ ìdílé àmúdá mọ́tàlá ọ̀wọ́ náà ní fún fífẹ́ ọ̀dà ìjà ẹ̀tọ́ tó wá jẹ́ káàró òjìlé ó dá ìka rẹ̀ pọ̀ ìka rẹ̀ pọ̀ pé kò lè ṣe ọlọ́kùn tọ́ náà. pé àwa ti wá jẹ́ pé mú mi ní òdodo ni ìtọ́nà òfin sẹ́lẹ̀ sàn àwọn èèyàn bá àwọn sọ̀rọ̀ ọkùnrin sí bàbá wa jẹ́ pé èèyàn kúkú ní ẹlẹ́gbọ́n náà ni ọlọ́jẹ́ tó lọ ti gbàgbọ́ rẹ̀ ó ti dúbà lọ́dọ̀ ọlọ́run àwọn akẹ́kọ̀ọ́ padà sí ní ẹ̀sẹ̀ náà káwọn máa sọ̀rọ̀ ẹ bá kú sí ọ̀nà tọ́lọ́ àbí láti káwọn máa sọ̀rọ̀ ẹ láìda ìmáàmù tí ó nìyí tó bá wa àti nàṣàáyà àti àbúdá o pẹ̀lú ìsìnkáyì tó lálàáfíà látọ̀dọ̀ mọ̀háàlù ọmọ ìjábà lọ́sọ̀ yìí pé mọ̀háàlù ló gbọ́jà lẹ́nu ọ̀sọ́rọ̀ ńlá àyọ̀sọ́ àtúnṣe yìí pé náà kọ́n lára fi sẹ̀bi ìlà ìfọwọ́ àkànná ọtí àpẹẹrẹ ìjọba àwọn ìjànà wọn máa ń gbé àjọ فإنها فإنها تزيد يوم القيامة كأبرز كأجزى ما كان لونها لون الزعفران وريقها ريق المسك. Òṣèlú sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ yìí pé ẹ ń bá ìdá sójú ọ̀nà ọ̀rọ̀ wọn bá ṣe torí ọjẹ́. Kódà kan wọ́n ju àsìkò tó ní ọ̀yà rà mí lọ. Àsìkò omi mọ̀ ti bẹ̀ wàrà rẹ̀ ọmọ tí wàrà rẹ̀ jẹ́ fún kódà bí òkú àsìkò náà pàpọ́lú wọn jábá ti láti jáde náà àjẹ́nu náà lọ́rùn ó ti ó ti ó ti rí ilẹ̀ fún. bẹ́ẹ̀ náà ni ẹtí ọba sáré ọgbẹ́ kan lójú ọ̀nà tọ́lọ̀ àbí mùsùlùmí bàbá débà yàtọ̀ sí ọgbẹ́ owó sùkú ni ẹ̀yìn ẹ̀fà kúta ni àbí nǹkan mìíràn ni lọ́sẹ̀lẹ̀ sí yàtọ̀ sí ọgbẹ́ yóò dé ní ọ̀gá ìdíyàmà ojú ọgbẹ́ yóò tún máa ṣẹ̀dẹ̀ ju ètí ìṣẹ̀lẹ̀ ayé tẹ́lẹ̀ lọ. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ lọ́dà gẹ́gẹ́ bí sàbàrán kùráyé sàbàrán ti máa ń máa yẹ bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹ̀ nígbà wọn wá rí bẹ́ẹ̀ òun kò rẹ̀ tí ó mọ̀ wá jáde bí wàá jáde òun àìbísí sọ̀bẹ́jọ́ bá ní wọ́n á pọ̀ sí ti jáde bẹ́ẹ̀ náà làwọn yóò ṣe máa bá dùn pé òun lọ dáa lọ́n bẹ́ẹ̀ mi nínú wọn mọ̀ lò pé ẹ̀tọ́ kújọ́ nàná nípa ìṣesí tọ́lọ̀ ọba àdìgbò láti oṣù fún àwọn olùdíjọ láti díjọ rẹ̀ ní àná òun náà ní pé tó bá kú lójú ọ̀nà ìtọ́lọ́ àdìgbò sábẹ́wẹ́ wọ́n wà lórí ipò kan tọ́jú ẹ̀sà láti kàsílẹ̀ pé ó sọ àgbà ní. ẹlẹ́ẹ̀kejì nínú ìṣèjọ́ ọba lọ́dọ̀ fún mọ́mìnrin níjọ rẹ̀ ní àná òun náà ní àwọn jẹ́ máa wọ́n rí pé ìdúró rẹ̀ inú òsì bí wọn wọ́n tún wá ronú tó lọ́wọ́ wàhálà fún sẹ́nà tó ti sábà kú wọn wọ́n wà débi ìyàwó rẹ̀ ti múra fún ọ̀pọ̀lẹ̀ tó wá tó wá ronú tàbí ìmọ̀lá àbámọ̀pọ̀lẹ̀ náà kò sí ìsọjá ìdílé ẹ̀dẹ̀ fún ọ̀pọ̀lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ti sẹ́ ọ̀sẹ̀ ó ti pọ̀ lọ oní àlọ́ fún lówó tó fi dìde ńgbà wá dìde náà ẹ̀rọ náà láti ọ̀rọ̀ ọ̀pá ṣe àbòsísí yẹn tó náà lọ ṣe kó tó wá ṣàbòsísí kódà níbi táwọn ẹ̀dáwò yẹn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ bí èsì máa sọ láàrin àwọn olówó tí wọ́n máa fi tìtìnà láàrin ara wọn láàrin ara wọn sóbi ara wọn ẹ̀ tí wọ́n máa fi tìtìnà tí wọ́n dá wà lálẹ́ débi pé ìmí ìmí ògbẹ́lá gbé kúrò àkókò òun ìdọ́jọ́ rẹ̀ lórí tó ṣe sí àwọn ẹ̀wọ́ gbogbo yẹn tí ìbá múmìnì ìlú ọ̀sọ̀rọ̀mù múmìnì òdodo onípa nípaláyéláyé ní kó sọ̀rọ̀ gbàgbé ọlọ́run sọ̀rọ̀ náà bá ní ìjọba ẹnbá wa dé pé bí nǹkan ṣe dùn tó ọwọ́ agbègbè ó ti ní nǹkan àpamọ́ lọ́dọ̀ ọ̀nà tó bá dúró ní àdìgbì yàrá kò tí ì di àdìgbẹ́nà ìdàgbàsókè ọ̀dọ̀ èyí tó bá kù mọ́ ọmọ yẹlẹ́ni bí ẹlẹ́ni lọ́ ọlọ́ba sọ wípé wàsáàlìrú ìlànà lẹ́bẹ̀rọ̀ ti ń rọ̀ ìfún wàjá nàti náà الذين ينفقون في سراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين فلم وسارعوا الى مغفرة من ربكم كما سأل lọ síbi àbójútó ọlọ́run bá yí yẹ́nbẹ́ ẹ máa ṣe competition kẹ́ ẹ máa sáré lọ síbi àbójútó ọlọ́run wàjà nàti àti àdìgẹ́nà àtúndéjọ́ àríwó àṣàrò àwọn àgbọ̀lá ìlú rẹ̀ òru rẹ̀ ìsámà ìkẹ́ni wọ́n ń tẹ̀sí nínú wọn tẹ̀lé. Tólégbé ọlọ́run bá ti pálí sílẹ̀ fún àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run. Àwọn wo náà ni alẹ́ ní iná yóò fún náà fi sàrọ̀ àwọn tó fi tára wọn máa ná sójú ọ̀nà ọlọ́run wọn ọ̀rọ̀ nígbà tí mo bá ní lọ́sí ọ̀bà kó nǹkan tó ń ti bẹ́ẹ̀ náà mú ìṣèjọ náà wọ́n lè ká bíbí náà lẹ́yìn àwọn tí wọ́n máa ń pè mí mú mi. wọ́n á ọ̀nà wa kúrò lùdínú bí ìpàdé pé bí òkèlè ti ń gbé ẹ̀ lọ́wọ́ àmì alẹ́ ìdí bẹ́ẹ̀ ló ṣe ní. orí pé ẹ̀rú òdùn sí nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tẹ̀ bá ti wá àwọn olùdarí ṣe tó ọ̀rọ̀ yìí tẹ̀ ẹ̀ sì ti dá kódà nínú wa sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀ wálẹ̀ tí mo bá pọ̀ tọ́kọ́ wà ní òdòdó tọ́kọ́ wà ní òdòdó lórí àgbàdo rẹ̀ tí ọba tó lọ lọ́sà lọ́la ẹ̀ tó ń gbé iná ní ìbínú àlọ́ aláwòrán sí ni iná àlọ́ òdòdó èkó ìwé ìgbà náà nígbà tó bá ti ná inú rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni a sì ní kọ́mọ́ sọ̀rọ̀ pé ìwọ gbé mọ́ mọ́lẹ̀ lásìkò bínú lọ gbẹ́yìn mi náà tọ́ba tiẹ̀ wá mọ́lẹ̀ yóò jẹ́ pé bàbá kò tó tó tó tó tọ́ba tó kò sọ́nà àárọ̀ gbàtò tó bínú lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ lè ṣe kódà àkọ́sọ wẹ̀ yìí kéèyàn tẹ́ bá bíyàn tó tẹ́nu wá ní bíyàn kọ́ kí ọmọ náà kó fi lẹ̀ kọ́sọ nínú rẹ̀ lásìkò tí inú ìjọba rọ torí pé ìlú ìta náà máa yẹ lọ́wọ́ lásìkò yẹn ìbínú èsì gan ọkùnrin náà wá bá a sọ kankan kò tí ma tẹ bẹrẹ náà tí kì í lóru yọ ọ kí lóra rẹ lọ àníkọ sọ̀rọ̀ náà àti sọ̀rọ̀ tó lóra rẹ lọ wọn sì máa bínú ni ó ní o tún sọ̀rọ̀ mọ àti sọ̀rọ̀ tó lóra rẹ lọ wọn sì máa bínú àwọn afárá àtọwà yìí kí ló dé láti sọ̀rọ̀ àtọwà lóra rẹ lọ sọkùnrin sọkùnrin tó ti mọ ọkùnrin tẹ́lẹ̀ sì máa bínú ni tọ́wá yìí ló kù sí náà òfin ní aláfẹ́ lọ àbí àbúrò ìbínú débi wípé tíyàn ọ̀gá bá kù ní ìgbésí ayé yẹn àwọn ọ̀gá bí ọmọ ọlọ́run láti máa ìkẹ́ àwọn obìnrin ń sọ fún ilé ọ̀gbà ó ní òun ìtì ẹ̀fẹ́ bínú wọn kì ṣe ẹlẹ́sìn kan lọ títí o bínú wọn ó ní kílódé ó kílódé lè ẹ̀fẹ́ bínú wọn ó ní kò sígbà tó wọn máa bínú báyìí tó bá lọ gbogbo jẹ bí ìlú wọn ló jẹ láì sí ilé bí ṣe máa tẹ̀lé ní ẹ everybody ẹ wọ ojú ẹ lọ́sọ̀ọ́ lọ́la àti ìgbà tí o ti sẹ́ni kẹ̀kẹ́ nígbà wọn ò ní ọ eh, pressure eh, blood pressure tí ọ̀sẹ̀ nǹkan tí máa yẹ ẹ̀yẹ fún bá mi fún ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àlejò sáà wí láàfin lọ má sì máa bínú ẹ wà máa bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí tùgbẹ́ tó bá tó bá ráìsì bọ́ ìyẹn ló kú lásán ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ yẹn ó sì lè lẹ́tọ̀ ọmọ pé kẹsẹ̀ ẹ̀yẹ ọmọ láyé tí ló sùn àlùkí àwọn bẹ́ẹ̀ lọ́rọ̀ ìdíyà àlùkí ọ̀rọ̀ kásọ̀ owó mọ́sá ọ̀rọ̀ ọwọ́ pé àti ìdílé bí ọmọ iṣẹ́ ìdílé ọ̀hún tó wọ́n lẹ́yìn náà wọ́n papọ̀ ní kókó wọn kan lọ́wọ́ bá lẹ́sẹ̀ náà àgbóṣe gbogbo ẹ̀. èyí tí ó di mú sáà sọ pé iná owó mi ní amẹ́lẹ̀ ìṣẹ̀ náà iná owó àdóòwò mọ̀lẹ́lò mọ̀lẹ́. àpéyẹ ọlọ tí èsì lélẹ̀ yìí ṣé mú sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí mẹ́mẹ́rin ọmọ ìdí mẹ́mẹ́rin ọ̀pọ̀ yóò ọwà lórí ìbínú kí n na ẹni tí ọ̀yọ́ ọ̀nà náà nà musa gbogbo kí o wá lẹ́ni kókó lọ́gbà ẹsẹ̀ kì í ọ̀nà náà ní kọ̀ọ̀rọ̀ yẹ ọ̀nà ó sì pé kó sì ní ẹ̀ka ẹni kan máa ń tún sí ọmọ rẹ̀ tí wọ́n á nà wọ́n á lọ ẹ̀rí pé tó sì rẹ̀ kí wọ́n á ókè á ti nà báyìí ẹsẹ̀ sùkúrù ní òwì ọba ẹgbẹ́ yẹn á nà dáadáa á bàbá yí ọlọ́run sọ̀rọ̀ sọ wàlíkà bíbí nàìjíríà òní iṣẹ́ tí ò ní orí tí ó bínú ẹtí bá ń gbé bínú mi àwọn ẹni ọlọ́run tó bẹ̀rù ọlọ́run nìyẹn wàlẹ́ àbí nàánínà àtàwọn tí ń sàmójúkú báwọn èèyàn wọláhùn ìdí gbòòrò sí ní ọlọ́run àdìgbọ́lá ọkọ̀ ẹtí bá ń ṣe dáadáa àtẹ ń gbé bínú ìkójọ wà ní ẹtí ṣe dáadáa إمام الدين بشر حليم حسن لا يستسير سبيله أبو داود من الدواء نقل سهل وما معاذ بن جبل قلنا بلاغ وبغاري هي معاذ بن جبل معاذ بن جبل سيدي الشر صلى الله عليه وسلم سيدي من كفر بيتا وهو يقدر أن ينفر أن ينفر دعاه الله على رؤوس الخلائق يوم القيامة حتى يخبره بأجل الدور يدعيه شعر ẹ ẹ ti bá gbé ìbínú rẹ ọ̀rọ̀ tí ọlọ́sọ̀ sọ́lá mi o ó yẹ ẹ̀yọ́ tó bá gbé ìbínú kan mi tó sì kápá ó ṣe tó wù lórí ìbínú yẹ ó ti sí pé ẹni yẹ ọwọ́ àmọ̀ ẹ̀mọ́ fèrè òfin lẹ̀ wọ́n. ọdúnlọ́wọ́ jọ ìdàlẹ̀ kìámà lójú gbogbo èèyàn báyìí lọ́wọ́ ti pè é ipe àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yin ju ẹgbẹ́ lo ètò bá wù ọ̀pọ̀ wọn ọmọ lọ sí bàjẹ́ ẹ̀ kọ́nà kọ́sà àgbà kó dáa sọ lọ́wọ́ ìwà àtúntò ní ọ̀la. ẹlẹ́ẹ̀kẹjọ nínú ṣíṣí tí ọ náà bá lè di ọlá tí ó sì fún àwọn ọmọ mi ní òdodo ní ọkọ̀ dé ọjọ́ ẹ̀sán olúwa ní bàbá olùṣe bá ti fi ìsìláàmù ìlà orí yọ rẹ̀ dìrà ẹ̀ ewu orí nìyẹn bá wù tọ́wọ́ àti ìsìláàmù ewu yẹn ó tó níbẹ̀ ọlọ́run ayé ọ̀sán ni tí ó di ìmọ́lẹ̀ nígbà ìgbà ìgbà ẹ̀ tí wàá ní olówó àjẹ́ náà yóò di ìmọ́lẹ̀ bí ẹ tó kú sójú ogun bó ń ṣe wà lórí ìmọ̀lẹ̀ lórí mẹ́mbà ẹ̀ tó ṣe dé ogun ewu ìwé ewu rẹ̀ ó wà fún Islam fún Islam náà ni àwọn ọlọ́ọ̀bà ìgbé ayé ọ̀sọ̀ ní ìmọ̀lẹ̀ tó dà ìyá ẹ̀yìn náà ọ̀rọ̀ kan wọ́n ní àkọ́kọ́ ìtọ́kọ́ ogun ewu ó náà ní àti ìgbọ̀lọ́gbà ayé sàrà sọ̀rọ̀kọ̀ sàdédé rí ká ìwọ àwọn ní ìlú ojú òní nígbà tí wọ́n sọ jẹ́ ọwọ́ àti ọlọ́run tó wà ní ọ̀rọ̀ wa nà láyà ìmọ̀lẹ̀ ọwọ́ àti ọlọ́run wọ́n sà sí ìmọ̀lẹ̀ òde ọkọ̀ ẹ̀yẹ́ fi kú ilẹ̀ ọkọ̀ sí torí ìmọ̀lẹ̀ tí ó lè tó láti ìyá rẹ̀. àdébí ọ̀sán náà àdùsánà nínú àdúgbò tó wà nínú fèrè yìí ó sọ pé àdéhùn kásà tí àdéhùn tí wọ́n pèsè rẹ̀ ni. ìmọ̀ akọ́bìnrin àgbà wa àti bẹ́ẹ̀ àmì ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ látọ̀dọ̀ káàbọ̀ ọ̀nà múra ojú òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ àìwòsàn àti wípé mẹ́ńṣá àṣẹ ìbàdàn kiri ìsìlá káàdé kiri àwọn ọlọ́jọ́ mẹ́lẹ̀kìlá sẹ́yìnbá ni ewu sínú Islam ìyẹwu sínú Islam yẹn yọ wá di ìmọ́lẹ̀ fún lórí rẹ̀ lórí àìdíyàmọ̀ ẹ̀dá ṣiṣẹ́ ìgbàgbé nínú ìgbésẹ̀ àìdíyàmọ̀ òkú kan ṣẹ́gbọ̀lẹ̀ síwájú kó tó ká ló dé sí ìtọ̀sọ̀rọ̀ ẹ̀ àti àwọn èèyàn ní ìtàn tó kù ní mẹ́lẹ̀ ìjọba káàbọ̀ wà nínú bá ní sọ àwọn ọ̀rọ̀ àyà. àdìsọ wa nínú súnámì nínú mọ́sán ìbá ahmed àti súnámì kéré àti mẹ́sáyé àti ibn ìbá nínú sọ̀kìlù rẹ̀ látọ̀dọ̀ amúrì ọmọ ambasa ìmáàmù àdìbá jẹ́gbẹ́ àbísí ní ọwọ́ sọ̀kì àti ìtọ́lá làbíà òtí ọlọ́ sọ̀rọ̀ àyọ̀sọ̀rọ̀ tẹ̀lé máa ń ṣá àṣẹ ìbàdàn fún ìṣẹ̀bí ìlú ká káà nàìjíríà lọ́wọ́ ìjọba nàìjíríà ẹ bá ṣe pé nígbà ọ̀gá ìṣojú ọ̀nà ọ̀tọ̀rọ̀ ọ̀fẹ́ lọ́jà ìṣojú ọ̀nà ọ̀tọ̀rọ̀ ọ̀fẹ́ lọ́sí dáwà lọ́síjú ọ̀nà ọ̀tọ̀rọ̀ ọ̀pẹ́ mẹ́ kí ebi wúwo ayọ̀ lórí rẹ̀ ọlọ́run bá lè jọba yọ sọ ní ìmọ́lẹ̀ fún níbi ọ̀gá ìyá fọlọ́ kó sí bẹ́ẹ̀ fún wa ọ̀gá ìgbìmọ̀ náà bẹ́ẹ̀ náà ni àbísọ̀ ọ̀nà ṣọlọ́run bẹ́ẹ̀ àbí nínú tíra àìdá tó ti ṣọ́ àbẹ̀lẹ̀ náà tó ní asọ́nà ìdúró ìwé náà èyí tí wàá ẹtúndé tí ìmọ̀gbé àtúnṣe pẹ̀lú ìṣúná kan tí àlùbáyé sọ pé àdéhùn hasan pé ọ̀rọ̀ hasan pé ọlọ́lá àti ọ̀sẹ̀ ìṣẹ̀yìn látọ̀dọ̀ àbúlẹ̀ àbúlẹ̀ àmọ̀ gbọ́dọ̀ là á ó ní òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àìsàn ṣe bí aṣẹ́gun lóru lómi láàyè sí ìwọ́dún tó ṣe bàbá fi ìsìlámù ilé akáńtàkìlà òwe kú lè ṣe bàtí hasan wọ́n fi àdìyà dáadáa òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà ewu tẹ̀yẹ̀rí yẹ lórí mọ́mìnì òdodo ìmọ̀lẹ̀ ọ̀jẹ̀ mọ́mìnì láì kí á mọ̀ ẹ̀ ó ní ìyẹ̀kùn ní ewu kan nínú ìsọ̀ àyàtúkọ́jẹ́ pé pẹ̀lú irun kọ̀ọ̀kan yẹn náà kó kọ̀ dáadáa rẹ̀ tó irun kọ̀ọ̀kan ẹ̀sùn yìí ti ń bẹ lórí ẹ̀sùn yìí àmì ìgbàdẹ́rù bí ọmọ tó kù padà tó lè kó lórí ẹ̀sìn ọlọ́lọ́wà wọ́n fi àbí àdáradà lórí irun kọ̀ọ̀kan ọlọ́ọ̀bà ìjọba yóò fi ṣe ìgbéga yóò fi ṣe kù. àdìsí yẹn láti ṣáájú nígbà tí sàkó wọ yẹra ìmọ̀ àbáwá yóò fi bá nígbà tó gbà wá ìmọ̀ àdìbáyé ọ̀sẹ̀ ibi àdé ìlú kásà kí àdìsí oṣù ibi sẹ́yìn òṣìṣẹ́ ọdún ní òṣìṣẹ́ ọlọ́sàn náà àjọ sáà sọ pé láàrín tàbí ṣẹ́yìn báyìí náà lóru yọ ọ̀rẹ́dìyà من شاب شيبة في الإسلام كانت له بكل شيبة حسنة ورفع بها العلم. وشاء الله صلى الله عليه وسلم ó ní ẹjọ́ sì máa dá irun fún ọtọ́ bẹ lórí kíkó ẹ̀ka ìdílé máa bẹ wọn sábà máa bí ọ̀dọ̀ bí ọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́sàn náà àyè sábà sọ pé inú gbogbo orí rẹ̀ má dà kó báyìí nígbà wo ló ń yọ ọmọ ìfìyà pépé ìmọ̀lẹ̀ ló jì lómìnà ìfìyà ẹ̀ńbọ́n wá jẹ́ pé gbogbo ewu kan nínú Islam gbogbo ewu kọ̀ọ̀kan ní ọmọ ẹ̀dẹ́ dáadáa tí wọ́n mọ̀ fi bọ́ọ̀lẹ̀ gbàgbọ́sẹ̀ dáadáa sójú ọ̀nà bẹ́ẹ̀ náà sì ni wọ́n bẹ́ẹ̀ náà ni àdé sùn wa látọ̀dọ̀ ibùdó àdé ọgbà wa àti bẹ́ẹ̀ àdé náà ni oṣù àbẹ̀rẹ̀ ìmáà ìjọba àdìbáyé ẹ̀ ọ̀sọ̀ ilé àdé ìbọn kásá kí àdé sọ lọ́la kí àdé ilé ìmáà ọ̀gbàsá ìgbà onáàgbà wa àti tọ̀bàrá ní ẹ̀ ní àti tọ̀bàrá nínú àdìmọ́jọ́ ìkèwé àdìmọ́jọ́ ìkèwé ọ̀sà ẹ̀ ọ òtí àwọn sọ̀rọ̀ àyọ̀sọ̀ àgbà pé àṣẹ ìbòdó wájú mùsùlùm fàmà ń ṣá à fàdìyẹ tí lọ́ra òtí àwọn sọ̀rọ̀ àgbà pé ewu tẹ̀lé yẹ ìmọ̀lẹ̀ ní ọ̀jẹ̀ iwájú mọ́mìnì iwájú nàìjíríà ẹ bá wà lù fẹ́ mú kù nínú ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ dákùn lé ewu rẹ̀ ẹ pẹ̀lú èdè làbárí ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ti gbé ewu tẹ̀yẹ̀ oṣù lọ́ọ̀nà tọ́lọ́ọ̀nù ìsìlámù yìí yóò di ìmẹ́lẹ̀ fún mọ́mẹ́rin níjọba ẹ̀dí àwọn tó tó yí pé àṣà ìtẹ́nà gẹ́gẹ́ tó tó. ẹlẹ́kẹsàn-án nínú òṣèṣì tí ọlọ́run àyẹ̀kọ́lá tí ó fi àwọn ọmọ mi yóò dúró lé lórí níjọba ẹ̀dí àwọn òun náà ní tí ó ṣẹlẹ̀ sí àwọn pẹ̀lúpẹ̀lú tí wọ́n pẹ̀lú láyé àwọn tí wọ́n pẹ̀lú láyé tí wọ́n ti gẹ́ pẹ̀lúpẹ̀lú. ìgbé ọ̀rùn wọn gùn ju ẹgbẹ́ lọ níjọba ẹ̀dí àwọn dípò tí ọmọ ogun kìí ṣe tàbí ebú o tí í jire tí ìgbọ́ra tí ẹ̀sán rẹ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni gbogbo tó gbọ́ ìpèpè tí wọ́n ń pè ọ́ léèyàn ni lágbèjàdó ni lẹ́ranko ni ní nǹkan lọ́pọ̀lọ́ gidi táwa ń wò pé òun léjì gbogbo wọn ni wà máa ṣẹlẹ̀ tó pẹ̀lú ẹ̀rẹ̀ kìí àwọn tó wà nínú fún mi lórí ti pè ọ́. àdìsí ẹ ọbẹ̀ sọ ìmùsùlùmí lápẹ̀lẹ̀ ó ní kọ́kọ́ tí òbí sí ọlọ́sọ̀rọ̀ lọ àìlọ́sọ̀ àti pé àlùmọ́ àgbèrò náà àpọ̀lù náà àdáńdájẹ́ wọ́n ẹ̀dẹ̀ àmà ẹ̀ àwọn tí a ń gbèrò àwọn lọ́rọ̀ wọ́n òkú tẹ́tẹ́ lọ nílò ẹ̀dẹ̀ àmà. bẹ́ẹ̀ náà sì ni àdìsí tó wá nínú sọ́yìn kò kárí látọ̀dọ̀ àkóso ẹ̀yìn àlùkò lè tọ́nà kọ́yọ́ sí i ó ní wọ́n sọ fún abdulrahman yọ̀ ọ́ sáṣá ó ní ní aráàlá tó yẹ gbọ́dọ̀ bá ní wọ̀nyí báyìí ó lè lè rí ibi ọmọ nífẹ̀ẹ́ sí ẹran dáadáa bẹ́ẹ̀ náà sì ni o sì máa ń nífẹ̀ẹ́ sí oko fáyidá múta fáyidá múta fèèrè ánìmíkà ọba àdìyàkà fàdáńtà ti sọ̀rọ̀ fáfà àbẹ̀mẹ̀dá onítọ̀ ọ̀rọ̀ wà ní abúlé tó tọrọ wa àbí ọrọ̀ àtọ̀ ń tẹ ẹranko rẹ lọ nínú ogbó fẹ́ẹ́ wọ̀ nìkan lọ wa kó o pé ìlú nígbà tó bá pé òun kọ wá kò sókè kó o jó òun lókè fà yín náà wí láyé sọ̀rọ̀ mọ́jà sóòtì mọ́ àtẹ̀wò bí nù wàlà ìtumọ̀là ṣe ìlà ṣe ìgbàlà òun yọ fẹ́ fi àmà kò ní sẹ́yìn kankan tí ọ̀bọ̀ ó dé ìyẹn ọ sí ládàá náà fún àwa náà ọ̀rọ̀ àti gbogbo ọlọ́run láàbù àìtú ẹ̀sìn ọlọ́run àìtú ṣègbè ẹ̀sìn ọlọ́run láìpẹ́lẹ́lẹ́ àìtú ṣègbè téèyàn bá fi ṣe ìgbè ó túmọ̀ sí ọlọ́run ọba àlejò kò ní rẹ́spẹ́tì lọ́gbẹ́ èèyàn tó nù àwọn afáàní ẹ sọ ìgbé mọ̀kúrú ni tá a fẹ́ lọ ẹ̀sìn ìdíṣègbè náà ní gbé kẹ́ẹ́ bẹ́ẹ̀ kí o ní ẹ̀sìn kọ́ wá òye lórí bí ìjọba ìjọba wọn lọ lọ́dún. kì í kọ́ bẹ́ẹ̀ ni kọ́ o kì í ṣe kọ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ àwọn bẹ́ẹ̀. ìwọ bí wọn lọ́yọ̀ kọ́ kọ́kọ́ sáájú kó o gbèrò pé lọ́wọ́ abẹ́rẹ́ ọ̀yá ìjọba yọ lọ́dún ló tiẹ̀ ẹ̀ ó fi ṣègbè lọ. ó wù í pé nígbà tí wọ́n ní yí kọjá kó jẹ́ kó ẹgbẹ́ àti ẹgbẹ́ àti wà tí kan kéré dé ìwọ ni ọ̀yẹ́ kó pe ẹ̀kọ́ ibẹ̀ èyí ọ̀yẹ́ fẹ́ yọ̀ kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn kan wá ní orí àbá rẹ̀ omi òsì ní omi òsì tí wọ́n fi kéwì tí mọ̀ àbẹ̀bí òṣìṣàìlà ẹ̀bá ẹ̀bá dé náà àtẹ̀yà wọn bí ó ṣe wọ́n wá nígbà àbá rẹ̀ ọ̀gá omi wọ́n lọ mọ̀ sí fẹ́yà wọn ó fi ẹ̀sìn sí gbé nu fún àbá rẹ̀ kò bá ṣe gbà. abóòtú kò wájú nínú mọ́sálásí ọwọ́ àdìgbé àbá àwọn ọlọ́wà lè ṣe ó ṣe kẹ̀kẹ́kẹ́mẹ́ àbá àbá rẹ̀ náà lè ṣe lọ́wọ́ àdìsùn ìgbà àtúntò láì ẹ̀yìn ẹ̀kọ́ sọ kò wá kó sẹ́yìn òkú sáfà alákọ̀ọ́kọ́ ládá sí ìgbẹ́jẹ́ olùsègbè ọ̀dúró bíi tó sẹ bó tiẹ̀ lẹ́sẹ̀ kankan tó o sin kọ́lọ́lá ni lọ́lọ́lá ni náà ni. tó ọdún oṣù tó kò tiẹ̀ torí tó gbogbo yín ọkùnrin ló ń àgbà ọ̀gá èmi ọkùnrin ló ń yà sí ìyàwó mọ̀lẹ́kìyà àti fàmìlà káàkiri ní ọ̀lọ́ ọ̀bọ̀rọ̀ lọ́kọ̀ kan tí ọ̀lọ́ ṣèṣin ló ti wọ́n lọ́nà àbá rẹ̀ tó wà máa gbalájà sáfà alákọ̀ọ́kọ́ tó ọmọ ìgbà sáfà ẹlẹ́yìn tó gbogbo tó wọn tó o tí ẹ kú ọ̀rọ̀ tó kú bọ́lọ̀ nìyẹn ojú kòkòrò rẹ ò tó gba aládàpọ̀ fẹ́ àìfi tó bá jẹ́ ìbáadà àìfi ṣègbè kọ́lá nínú ìṣẹ̀lẹ̀ à ìwọ náà ó sùn yẹn pé wọn náà ló ṣe ẹ̀fí ọba ayé náà wà á ṣe tó wà fẹ́ ló ló ṣe àbí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ìjọpẹ́ mùsá mo ṣe sọ pé kẹ́sì kó fáwọn èèyàn sún káfá ló ló kò ní láyé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nǹkan wá sọ pé ẹ̀ Islam mẹ́wàá bọ́ wájú tó ń ọ̀pọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ fídíò ọlọ́pọ̀ sàrọ̀ àkọsọ tó kó gáàsì kò jẹ́ dáadáa. ẹlẹ́kẹ̀wàá nínú òṣèṣì tọ́lọ̀ ọba ìfẹ́lá ọ̀fẹ́ àwọn mọ̀mìnì sí òun náà kòtò sí jáde lórí mọ́tì ìsìlámíyà peter lálùú yà wọ ìwúdó ìnumọ́ra yẹ ọmọ ìkẹyà ẹ̀ ìkẹ́ ẹ̀sà tọ́lọ̀ ṣe fún àwọn àdúgbò ṣe ọlọ́run ẹ̀ ó ìkẹ́ ẹ̀sà yẹn náà ní pé oríkìtà ń Eh, ọlọ́run àyíkẹ́ ọlọ́run àyíwọ̀sọ́lá àyíwọ̀sọ́lá òun náà ti sọ fún wa nínú àdìsọ́ wa sọ yóò kárí látọ̀dọ̀ àwọn òkúrẹ́ rà ìgbọ́dọ̀ gbọ́ tí òṣèlú sọ̀rọ̀ àyíwọ̀sọ́lá sọ pé iná ọmọ tí yòdà àwọn ẹ̀yọ́ ọmọ ìyá gbọ́dọ̀ ẹ̀dẹ̀rẹ̀ lẹ́mí àdáwò ẹ̀ àwọn àyíwọ̀ mi wọ́n máa kò eh, wọ́n jọ̀bẹ̀ àti àwọn ẹ̀yà àdúgbò sí ọlọ́dà ẹ̀ wọ́n wà máa jáde ìmọ̀lẹ́ òtò wà ní ẹsẹ̀ wọn ó ti lẹ́yìn pé tẹ́sí bá dúdú tọ́wọ́ wá ní funfun ní ẹsẹ̀ funfun lè yọ tètè bẹ̀rẹ̀ rí dúdú gba ara rẹ̀ yóò sọ wá mẹ́mẹ́ orí nítorí ní àtàrí òwúrọ̀ nítorí orí pa àgbàlá tá à ń ṣe àgbàlá tá à ń ṣe àgbọ̀jù àti àǹfààní àti àti ọwọ́ gbogbo ọwọ́ àtàn yóò lọ́tọ̀ kódà tó àti sìkítà bọ̀ wá ta ẹ̀ àdúgbò sàṣọ́nà tó ti wọ́n dà àdúgbò ọ̀hún tó gbà ìyá máa gbé ìlú olóṣù wa dá wọn nígbà tó lórí bá lọ àti àwọn tí wọn bọ̀ lẹ́yìn sí ilé owó mi dá wọn ẹ̀fọ́n máa bá rí àwọn oníkùn tó dáyàtọ̀ tó sì mẹ́lẹ́ kú òun tó náà àlùmọ̀ àlùmọ̀ ẹ̀ta ní sàṣàrà àgbọ̀n bá sí pẹ̀lú lórí iṣẹ́ kú ọ náà nínú àlùmọ̀ mi lè wà ẹ̀fọ́n wọn jọ wọnú náà yọba sí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ wọnú náà nígbà bá ti ní orí kẹ́ àgbàlá rẹ̀ ti tọ́ tó ṣèmọ́lẹ̀ gbogbo orí gbà ní ọ̀bá ti ní ẹbí ẹ̀fọ́ tó a bá ti di ẹbọ mẹ́rin kò sí mẹ́rin kan àlọ́lá àlọ́lá òwúlò ìmú òwúlò sàkó òwúlò ájú òwúlò àgbẹ̀tọ̀ gbà kò sí àtọ́ òwúlò ọlọ́run dàkú gbogbo tí ń basẹ́ ní ọ̀dọ̀ wọn basẹ́ wà bẹ́ẹ̀ gbogbo tí ń basẹ́ ní ọ̀dọ̀ wọn basẹ́ wà bẹ́ẹ̀ ètò ìdè ìlẹ́wọ̀ ńlọ ńlọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ apá ìtẹnu náà gbọ́ ẹ̀kọ́ ẹ kò ní kí ẹ máa tó àwọn náírà tó tẹ̀sà táwọn èèyàn ọmọ tó gbé wọn dà ẹ̀dá àbúrò ẹ kí ọmọ gbẹ ẹ ní àwọn àgbàlagbà ènìyàn ìgbó ọmọ kó máa dà ní ìfowósì máa dà nígbà bá ní wọn máa dà wọn máa dà ṣé iná àti iná kúrò àlọ́ àti iná lọ́ọ̀kà àbí nǹkan mi tó ti sẹ́kọ̀ nígbà bá wá ń dà ọ̀bọ̀ òsì òsì òsì òsì sí àtẹnudọ́ ọ̀dọ̀ àwọn èèyàn pẹ̀lú ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ àwọn ènìyàn òṣèlú wa á nígbà táwọn ilé fún ọmọ àdúgbà ẹ pé ẹdùn gbà ìgbà tó ìdúgbò lé tó bá wọn èyí ò bòbí ló bòbí lọ èyí ló wò wá èyí ò bòbí tó kù. ẹ jọ ṣé ń gbà lára nínú náà lò ó ti ó ti kú ní ó ti ó ti kú ní nǹkan ní ìyọnu àyè ìyọnu nǹkan burúkú nǹkan nǹkan ni wọn wà yọnu rẹ tó ń wọn sọsọ wọn láti àdísì mìíràn tó wá àyẹ̀wò ọ̀sán náà àyẹ̀wòsán náà tó sọ yìí mùsùlùm látọ̀dọ̀ àbúrò rírà ọ̀sẹ̀ tó ti ọ̀nà sàṣẹ́nà tó yí pé tábùdúkú lè ké ní yàtọ̀ fún ẹnu mọ́ pé ẹ̀yìn ìjọ pé òwúrò ọ̀sán máa wà fún mi ní òdòdó yọ̀ mẹ́rin ní àná ibi tí àgbàlá rẹ̀ bá dé dúró ibẹ̀ ni ọ̀sán rẹ̀ ó kódà àbúrò rírà nínú àgbọ̀yé tiẹ̀ nígbà tí ọba fọ ẹsẹ̀ láì ká máa fọ níbi ojú níbi tó ń pẹ́ yé nígbà tí ọba ti nígbà tí ọba ti akábà yìí yóò sì pọ̀ lọ akáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn sáré ìsìnkú ẹ̀ tiẹ̀ o ibi tí ọ ibi tó mú àdíṣe ló kúrò lè ibi à kéèké kí ìmọ̀lẹ̀ kó lè pọ̀ sí gbọ̀ngàn ìdíyà ẹ̀ ṣùgbọ́n àwọn sáré ọ̀pọ̀lọpọ̀ wà lórí pé kéèyàn jẹ́ káàdùgbà lọ́rẹ̀ gbẹdẹgbẹdẹ kọ́mọ tètè gẹ ẹ̀ ọ náà ní asibíkù wò ó náà ní dé ìsibáàbù wò ó náà ní sí ọ̀dà rẹ̀ onígbélé àwọn ti máa ń ṣàṣìkò wọn kò tẹ̀lé ìgbà àwọn ọkọ̀ ọ̀ṣun náà àwọn tí ọmọ tí ń pẹ̀lẹ́ àwọn máa ń ṣàgbà dé ojúmọ́ wọn kò sọ pé ojúmọ́ ni àgbàdé òkókó sẹ̀ tó bá ti kọjá òkókó sẹ̀ àṣìṣe àṣìṣe àṣìṣe kọjá tẹ́lẹ̀ ìjọba ti kọjá ìgbìmọ̀ tó bá dúró sórí ìgbìmọ̀ àti lágbà wọn ta bá mú díẹ̀ máa ń bì ẹ̀kọ́ bu wá ń dáa jù bí ọ̀sọ̀ wa ló ṣe wá pọ̀ fún ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ní àlùwàlá. bẹ́ẹ̀ náà ni àbísí ètí mọ̀ sọ síwájú tí mo kọ́ sọ lẹ́ẹ̀mẹ́ ọwọ́ àti sọ yóò muslim látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà nígbà òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àìsọ́lá ọwọ́ àti ibi sàárè ìgbà nígbà òbí rẹ̀ wá ní asàlámù àlékún dára ọ̀gbìn mọ̀kìnrin wọ́n yìí ná insha Allah òkùnkùn dára kíkó ẹ̀ aláàfin ọlọ́run ọmọ abẹ́yẹ fún yóò ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ́ mú nínú òdodo tẹ wà ní àǹfààní kéèyàn ó sì òkú sí tẹ́lọ̀ àǹfààní kéèyàn ó sì òkú sí tẹ́lẹ̀ bàbá àwọn ọmọ mi bá ti lọ bẹ̀ẹ́ lọ sí ẹlòmíì àti ẹlọ bẹ sáré wò wọ́n ṣàgbọ́ àbùkù wọn kọ́ òkúrọ̀ bá ti wá sí sí tẹ́ ìgbé ẹnu ẹgbẹ́ yẹn bá tún níbi sáré ìtì ẹ̀ náà ní òun máa gbé ìlànà àǹfààní àdúrà àbíkọ́jẹ́ wípé nígbà tẹ́lẹ̀ mi bá tó dáàbọ̀ rẹ̀ àbọ̀dáàbọ̀ gbogbo mùsùlùmí àti ní ẹsẹ tẹ àti mo sì ní tẹ ìgbà náà làjọ ọkùnrin àjọ lọ sí i pé nǹkan bá sí tẹ àǹfààní lórí ilẹ̀ ní wípé nígbà táwọn múmìnì tí wọn bá ti lọ ọbẹ tí wọn bá lọ sàdúà tó àbẹ nìkan ṣe ìyára bẹ àdúà tó bá sí àdúà súnmọ́ tó bá sí yóò máa bá gbogbo àwọn tó wà bẹ tó kọ́nà bí àdúrà máa bá gbogbo wà. ẹ àníbi ọ̀sán ọ̀la àyọ̀sán ọ̀la pé àṣàlámù àlẹ́ kúndàrà ọ̀rẹ́ òmìnir ẹ̀yin èèyàn tẹ́ ẹ wà nínú abẹ́ ẹbí tẹ́ ẹ wà nínú ẹbí orílẹ̀ èdè náà nù inna insha allah bikum lahiqu ẹ̀dájúdájú àwọn náà bọ̀ wá báyìí o àwọn káàkiri tí wọ́n bá a sùn tẹ́ wọ́n ti gbélé àwọn náà bọ̀ wá báyìí o òní rántí báwọn bọ̀ wá lọ bá wọn wọ́n wà nígbà tí wọ́n dókòó sí tí wọ́n ti ṣe wáàsí tó di owó wáàsí tó di owó dáàbò sí wáàsí o wọ́n fẹ́ẹ́ dì sí ní pé ọmọlúwò dá nǹkan wàdánná àdínà bàbá àyínà ìwánà àdínà sáwọn aṣọ olóko wà kọjá pé ká ti rí àwọn ọmọ ìyá wa kọọlù wọn àwọn sàbí wọn sọ fún àdínà sọsọlá pé àwọn àdásínà ìwánà àwọn àdásínà ìwánà kàyà ọsùn lọlá ẹ̀ka àwọn ọmọdé ọmọ ìyá rẹ tó ń rí kí ló tún wá ń sọ̀rọ̀ kọ́ọ̀dà á tún àṣàbì àdínà sọsọlá náà ṣe sọlá wọn sọ pé ẹ̀yin ni sàbẹ̀ mi ẹ̀yin ni alábàálòpọ̀ mi láyé ìwádìí ẹ̀rí nàlá bí àtúntò báyìí. àwọn ọmọ ìyá wa náà làwọn èdè wọ́n èdè ìdè wọ́n èdè wọn gan wọ́n èdè wọn ò sí láyé sìn. bàbá olùgbé bàtà àríwò mọ́nlá bí àti báàlú nínú ọmọdé ayé àwùjọ nàlá. wọ́n ní kó ló ti wá mọ́ èrè òṣìṣẹ́ ọlọ́run àwọn tó yẹ kó èdè ìdè ní ìsìn kó o sì lè bá wọn láyé. bàbá òṣìṣẹ́ ọlọ́run wá ní àrà ẹ̀ka lọ àti àrọ́jọ náà náà kò غر محجلين بين ظهريين دون البن ألا يعرف خيرا òtí ọlọ́sọ̀rọ̀ lọ́wọ́ àdìọ́sá sọ pé sọ fún mi náà tó bá ṣe pé èèyàn ní ẹsìn kan tó ṣe pé fúnfún wà wájú rẹ̀ láti ibi tí gbogbo tó wà yẹn fúnfún wà wájú ẹ̀ fúnfún tó wà ní ẹsẹ̀ rẹ̀ tó yípo níbi ẹsẹ̀ rẹ̀ ọwọ́ àkóso àárín àwọn ẹsẹ̀ tó yí pé black black ní gbogbo wọn dúró lọ ní tí ò ní dá ẹsẹ̀ rẹ̀ màdí òní àdó tí ó dá màdí òní dá mà ẹ lè sí ọlọ́dún ẹ̀ dá mà ẹ bá lè sí ọlọ́sọ̀ sọ́lá wọn sọ pé ẹ ìnáwó yàtú nàwó ràn àjàrí ìdánilẹ́wọ́ ẹgbẹ́ ọ̀gá ìyá wọn wà lẹ́tí ìmọ̀lẹ́ àwájú wọn tí ó sì tún wà níbi ẹsẹ̀ wọn nítorí nílò nítorí àgbàlá tí wọ́n ṣe wàhálà fọ́nrán tó wọ́n àlẹ́ lẹ́wọ̀ èmi ní bọ́ sáájú gbogbo wọn débi omi adágún kan tó ń ṣe fún ilé ọmọ ẹ̀mí àwọn omi adágún yìí láti wá ìfẹ́ náà yóò ti wá yọ wá wà ní gbangba àtàlìkí àmà ẹ̀ ń bá ti wá ń bẹ̀ gbẹ kọ́ọ̀pù oríṣiríṣi ó ti wà bẹ̀ àníwọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀sán àgbègbè iye kọ́ọ̀pù tí ó wà bẹ̀ yóò ju ra wọ́n ti bẹ́ sọ̀rọ̀ lọ. àníwọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀sán àgbègbè kọ̀ọ̀kan débẹ̀ gbogbo àdúmọ̀ rẹ̀ ẹ bá ti wá ń bẹ̀ gbẹ àtàlìkí àmà yóò wà náà fún mi wọn bá ti mú báyìí kòkò ní gbẹmọ ẹ kò sí gbẹmọ ló kún gbọmọ lọ àjẹ náà ẹ àníbọsọ náà àbọsọ sọ pé nítorí àgbà láti ń ṣe ilé ayé o lówó tí wàá dá wọn mọ nígbà tí wọn bá ti dé bí wọn bá wà nínú ọmọ ìjọya ẹ máa mú mi ẹ máa mú kọpù ẹ máa mú mi ẹ máa lọ sí bàjẹ́ náà wọn lọ kó wà nínú ọmọ. náà adúlù bàbá látọ̀dọ̀ àbúrò dáadáa àlùbáṣọ bí àbí ìrùsọ̀rí olùsọ lọ́sọ̀rọ̀ àdùsọ̀ sọ pé ana awọ àlùmọ̀ yóò gba ọ̀làwọ̀ bí sùdú lé ọ̀rẹ́ lé à èmi là kọ́kọ́ ẹ̀tọ́ náà ọ̀lọ́ ọ̀là kí n forí kalẹ̀ nínú ìgbàgbé à gbàgbà mi bá dà mú pé ìdájọ́ tó ṣe ìdájọ́ tó ṣe tí wọ́n lọ bá tó tí ò rí tí ó tó mọ̀ lágbára rẹ̀ lọ́ba ìbọ̀wé ìbúra tó mọ̀ lágbára rẹ̀ ọlọ́ba musa wọn lọ́ba ìṣẹ́ Nabi SAW maksudnya ada awal menyukan kamu di sudut dia oleh dia. Ini apa pun tuh orang dah dipikir pun kita lelah dia. Wana awal menyukan dalam ayur barasa. Tell me bang pun kita lelah ini. Ini dia apa pun eh, semua sok ini dulu di sini. Faham pun ilama beda adanya. Ini wawal bin salalu. Faham pun masih ini beda cuma. Ini wadah majulah memang láàrin gbogbo àwọn ìjọ àwọn ànábì ọlọ́dún wà mí ní káyọ̀tì ní tìládàáni lẹ́yìn èmi nítorí wọn lọ sáláàlú wà á yẹ ní ní tìládàáni wà á ṣì máa ní tìládàáni lẹ́gbẹ́ ọdún mi àtúnṣe mi ní ìlú wọn lọ sáláàlú níwà máa dá wọn láàrin wọn pé àwọn àdúgbò mi ní ìlú ìlú ọ̀pọ̀ ọ̀dọ̀ ọdún yá ọdún lọ́la ọkùnrin lọ́wọ́ àti òṣìṣẹ́ ọlọ́run kí wọ́n sára kí wọ́n sára mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìjọ rẹ láàrin gbogbo àwọn ìjọ àdúgbò ọlọ́run tó ṣáájú فيما بين النور إلى أمتي لا يعوين النور أنا أنا جلومي قطوة متي قال سير واسطي برر محجرون من أهل الكتب ما يروى بعد ما تسمى من ولاد ولا تيماسي ليس أحد كذلك غيره حسين كتنا سيودا في وراء مقام الملك وعارفه أنه يختار كتبه بأيمانه إن شئتم أن يختار الله عليه yóò mọ ọmọ tákàdá wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn ọwọ́ ọ̀tún wọn máa gba tákàdá wàá rí òun tẹ́sán abẹ́yẹ ìlú ilé lórí jáde nínú tó kù ní màwọn náà gbé àwọn ọmọ kéékèèké tí wọ́n mú wọn tó mú wọn tó kù láyé ní ẹgbẹ́ wọn ló lè wò wọ́n máa lọ wọ́n mọ̀ ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ kan ní fáwọn bàbá wọn pẹ̀lú àwọn tí ọmọ kéékèèké wá ní ọjọ́ tí ń bọ̀ tí mo fẹ́ wà ní mọ̀ ní ẹ̀kọ́ ọ̀gá tó ọjọ́ náà gbà fún ọ pẹ̀lú èyí làbárí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ́ ní ogún káfẹ́ sọ ní máa ní ìyá omi yìí pẹ̀lú ògbọ́nà àwọn bá ọ̀rọ̀ ògùn ọlọ́lá ń ṣá àbá ọ̀gá ọ̀nà tó fi ẹ̀lẹ́ ẹ̀ láì dá àyípẹ́ parí ẹ̀ káwà bọ́ sínú ìjà àgbà náà wọ́n ìjà àgbà nígbà yìí ń ṣá àbá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلال